الحمد لله القائل لكم دينكم ولي الدين وصلى الله وسلم وبارك على نبينا محمد القائل في حديثه الشريف من تشبه بقوم فهو منهم إخوة الإيمان أرقبكم فوالله ọba tí ó gbé ilé ayé kalẹ̀ pẹ̀lú bó ṣe òun pé kí ó gbé kalẹ̀ yìí tó dẹ̀ fi èmi àti yínà jẹ́ ọ̀kan nílẹ̀ ni tó ní opportunity láti wà nínú ilé ayé náà n tó hàn sí gbogbo atáwà náà mà ó náà ni pé nígbà ìpàdé pọ̀ bàbá wa àti yá wa báwa náà ṣe ti pàdé pọ̀ pẹ̀lú àwọn ẹlẹ́tọ̀ wa ohun tọ́lọ̀ wọn bá fi àṣẹ sí tó lè di ọmọ lára àwọn náà rí pé tí kí n padà ń di ọmọ pọ̀ jù tó ń di ọmọ lọ nígbà pàdé pọ̀ náà àwọn mí àwọ́ sí dánù pẹ̀lú ìyànda ọlọ́run pélé yóò lè di nǹkan kan ó kàn wà ní lára ìtọ́lọ́ ní kó di nǹkan tó jẹ́ èèyàn lèmi àti àǹfàní ilé ìta ní àǹfàní àdánwò ní fún wa trípé kíyàn máa wáyé ó dáa fún ojú kíyàn wáyé kó máa wà rẹ́sìn sí láyé lọ àwọn àgbàlagbà náà lẹ́yìn náà máa ń sọ nínú ọ̀rọ̀ wọ́n ní àkúnkún òbí sàn ṣẹ́ radarada wọ́n ní kíyàn okú lọ́mọdé okúnkún yẹ ní àṣẹ pé àkúnkún wáyé ó sàn ṣẹ́ kíyàn dé ayé kó máa sí ń tọ́láwọn bá dá lọ àdúpẹ́ fọ́láwọn bá tó jẹ́ káwà tètè mọ̀nà báyìí àmì ọlọ́wọ́n bá náà kó jọ ọgbẹ̀ntí èyàn ti rí lè wọ́n ń gbà kankan tún dámà dàbí tó tún tọ́ èyàn kan tún máa ogun má mo ti fẹ́ lè jù járe ó máa fẹ́ máa wọ́n kí ní járe ni tó bá ti èyàn ṣe máa rí nìyẹn a máa foríṣiríṣi nǹkan hanyàn èyàn fẹ́ máa nífẹ̀ẹ́ sí wọn tó ti àjẹ́ oúnjẹ kérésì àdánwò tó máa gbé wa jẹ́ lọ́dún ọlọ́májò dé bá wa o àbàwọn celebrate January 1st lọ́dún tó kọjá àpadà sí agbúrú ilé tó máa mú èmì àti báwọn ṣe lọ́dún yìí ọlọ́májò kàn wa o tí Islam èèyàn bá ti bẹ̀rẹ̀ ti àdàwà ń bí ọlọ́run alékùn yọ́nà rẹ̀ kó bá ṣe fún àṣọ́hábà àwọn ń bí ọlọ́run kó jọ kó fi àgbọ́yẹ̀ Islam kó bá fi kárí ayé o èyí tàwà ní kápá àti ṣe yẹn Islam kọ́ aká nípa <clears throat> láti kókó wá ṣe ẹ̀sìn wa ṣùgbọ́n nínú ètò Islam wa ni pé al'amur bil wa nahyi anil munkar kápáyàn láṣẹ dáadáa kádẹ́kọ̀ọ́ àbàjẹ́ nínú àṣẹ dáadáa náà ni ká ayé pé kan lọ́lọ́run o ní kẹ́ máa sìn ẹmọ́ lọ́kan ẹpa òfin rẹ̀ mọ́ ẹṣin tó fẹ́ nínú kọ̀wà bàjẹ́ ni pé ẹ má tún sìn kan mí o ẹ má bọ́lọ́ ń o ẹ má ní àfi ìsìlámù ìkọ̀bàjẹ́ lélẹ́yìn náà ẹ má bá àwọn ẹlòmíì kópa nínú ọdún tí kìí ṣọdún tó wá látọ̀dọ̀ ọlọ́run ọdún tí ò lẹ́rí ẹ má ṣe ò ìkọ̀bàjẹ́ lélẹ́yìn àgbọ̀dọ̀ má máa sọ kódà kéèyàn má sọ kódà pẹ̀rà rẹ̀ ní imam kó pẹ̀rà rẹ̀ láàfáà kó pẹ̀rà rẹ̀ ní olùpèpè sẹ́sìn ọ̀ràn ló wà lọ́rùn rẹ̀ ẹ̀ṣẹ̀ ló ń dáàbò sí ló ń ṣe pẹ̀lẹ́sìn ọlọ́run torí ẹ̀mí ò fẹ́ kí wọ́n ẹ̀mí ìfẹ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀ọdún àwọn tí kìí ṣe mùsùlùmí kò kàn mí o

kọ́dà kí mùsùlùmí kó jẹ́ president orílẹ̀-èdè yìí kígbàkejì rẹ̀ náà jẹ́ mùsùlùmí kí ẹni tó jẹ́ sẹ́ni president fífí jẹ́ mùsùlùmí kí speaker house of assembly jẹ́ mùsùlùmí kó wá dá sí pé 90% àwọn tó ní house mùsùlùmí ni wọ́n kò tọ́ fún wọn lábẹ́ òfin ẹ̀sìn wa kan wá ní ẹgbẹ́ katakata ẹbẹ̀rẹ̀ sí lọ fi wó gbogbo bí tí kìbá ti ṣe mọ́sálásí rárá a kí ń polongo Islam ti ti wà bẹ́ẹ̀ kọ̀dẹ̀tọ́ fún wọn náà kọwa máa kọwa lọ gbé bíìjì kan kọwa lọ fi wó gbogbo bí tí àwọn tí kìí ṣe mùsùlùmí kọ́lé sí kọwa ní títì ló gbábẹ̀ kọwa fi mọ́mọ̀ ṣe jàmbá fún wọn kọwa ní àfikẹ́ wá sáyìn sẹ́bà ti ní ṣe sáà máa wó bí ní polongo ẹ̀sùn ìsìlámù fáwọn ṣùgbọ́n ní ilẹ̀ tọ́lọ̀ bá ti ṣe ní ilẹ̀ mùsùlùmí mùsùlùmí ló ní àkóso bẹ̀ láti máa darí pẹ̀lú bọ́lọ̀ bá ṣe pé kankan wá rí darí ikhwatal iman ilahukum ilahun wahid kárànrà alẹ́ ti ayà yìí nínú alkùránì lónìí ìpè ọlọ́run ọba wa ó ní ọ̀kan ṣoṣo lòun ọlọ́run ṣe téyàn bá gbà bẹ́ẹ̀ pé kan ṣoṣo lọ́lọ́run kò ń ṣe mùsùlùmí ẹlòmí sọ pé mo gbà kí ló máa dé sí mi nígbà pé kan lọ́lọ́run tó dẹ̀ náà ni mo ṣe ń kírun téyàn bá gbà pé kan ṣoṣo lọ́lọ́run kò tún ní ṣe nǹkan mi pẹ̀lú Islam àpẹẹrẹ pé yóò gbà pé kan lọ́lọ́run òní kárí mùsùlùmí tó ń palẹ̀ mọ́pò náà fẹ́ bá wọn ṣọdún kan Sunday tó ń bọ̀ yìí àbí tó tún bọ̀ lẹ́yìn rẹ̀ àpẹẹrẹ pé kò gbà pé kan ṣoṣo lọ́run ni òun

ó ṣe ọ̀pọ̀lọpọ̀ àkóbá tó pọ̀ gan-an fún wa nínú Islam lánàá lẹ́fí máa rí pé nígbà náà táwọn sùsá wa kan bá mọ́kọ wálé ìbéèrè táwọn bàbá ìmá sábà ń béèrè ni pé èwo ló ń ṣe o àwọn bàbá mi tí wọ́n ti ẹ má pín ẹ̀sìn ọlọ́run kélekèlé kan ṣoṣo ní tẹ́ni yẹn bá ti sọ pé ẹni tó mú wá ilé ẹ̀wọ̀n ẹlẹ́sùn kejì bẹ̀dá mi lágbájá náà àwọn náà kúkún ṣe ìsìláàmù ìtìbí ẹ̀ náà àwọn náà kúkún ṣe adẹ́ ẹ̀ndọ́sì ẹ̀ awá fọmọ rẹ̀ fún ẹni tí kìí ṣe mùsùlùmí ẹ̀sìn ọlọ́run ẹ̀sìn kan wípé ìkópa níbi tí kì bá ti ń ṣèlànà ẹ̀sìn wa ní tó bá pè lẹ́sìn ìbọ́lọ̀wọ̀n bá wórogún ni o ìdùnnú sílànà kan tó yàtọ̀ sí Islam kúfùrù ni o àrídọ̀ bílù kúfùrù kúfùrù torí ẹ̀ kò dàrú láti máa wá ṣèwádìí káàkiri pé àfáà lágbájá tó ń súnà náà nàbọ́ ní bídíà ẹ̀tàn náà bá ti jọ́ ná sí bídíà àwọn náà ti fi àkídà wọn hàn tẹ́rẹ́pẹ́ ti wà lẹ́ pé àrídọ́ bèèrè kúfùrí kúfùrú wọ̀kàtàlẹ́kà àrídọ́ bèèrè àti bèèrè à ẹkẹ́yàn ọyọ́nú sí dídí àbáwọn tí wọ́n ń ṣe kódà wọn bá wọn gbé dídí alárugẹ pẹ̀lú gbogbo ìmọ̀ tó bá ní lára òun náà ti ń fira rẹ̀ hàn fún pé aládàádálẹ̀ lòun torí pé ò níjọ́nú sí nǹkankan àfikẹ́ pé òun náà ti nípa nínú nǹkan yẹn gbogbo tó bá nílágbára ló fẹ́ fi gbé nǹkan yẹn lárugẹ ikhwata iman ilahukum ilahun wahid ọba kan ṣoṣo lọ́lọ́wọ́ bá wá o ìsìláàmù dẹ̀ lẹ́sìn wá o kò sí tó kàn ìwọ mùsùlùmí pẹ̀lú gbogbo ọdún yóò tí wọ́n bá ń ṣe láyé elétíkì bá ti ṣe ọdún tọ́lọ̀ bá rẹ̀kọ́mẹ́ndì a ní ìtàwọn ọmọ ìyá wa mùsùlùmí kan ṣe gan pàápàá tún lé àwọn èèyàn sáà díẹ̀ pé má bá wọn kópa o torí pé kò lẹ́rí ìtọ́ tún forúkọ ìsìláàmù gbé kalẹ̀ àbí kò yé tún forúkọ ìsìláàmù gbé kalẹ̀ wọ́n celebrate ọdún ìjírá wọ́n dẹ̀ tún máṣọ sí wọ́n tún pẹgbẹ́ wọ́n ṣe gbogbo ẹ̀ alẹ́lẹ́ yìí náà sẹ ìsọ́dọọdún kò sí nínú ọdún àtàwọn rìn wa tí ò sí nínú ìlànà ẹ̀sìn títí wá tíyàn tó wà láńṣà ànájú náà àwọn fún àmì ìlọ́yí lónìí tí wọ́n wá náà ní pé ó kìkí àti gbajúmọ̀ àti kí àwọn èèyàn bá lè sọ wípé bóyá wà sí tí wọ́n lè jù sọ pé wà sí tèmi lè kò ní mi lára tó bá ti já sí pé ó lè ní lọ́dọ̀ ti ti ẹ tó bá ti já sí pé wá bọ́ sójú ẹ̀ bọ́lọ̀ ṣe fẹ́ ká gbé kalẹ̀ fara ayé kí wọ́n gbọ́ alhamdulillah

àwọn ìyá dẹ̀mà gbówó èlé <clears throat> kò nílè kọ àbàjẹ́ yẹn fún wọn irú bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ tẹ àwọn ẹlẹ́bọ́kúnlẹ̀ àbá wọn sọ̀rọ̀ àwọn oníbíjì àwọn eléwé èlé látún wá lọ ń paró lé lórí mú táwọn èèyàn fẹ́ rí àwọn èèyàn fẹ́ ń tó máa já ọ̀rọ̀ lójú fún wọn ọdún àwa mùsùlùmí ànábì sọ fún wa kó tó lọ ó dẹ̀ ṣe prátíkà rẹ̀ sallallahu alaihi

ó gbé ìkẹ́ ọlọ́run lára rẹ̀ ó gbé yọnu kò gbé pamá ẹ máa wọ ní gbogbo ọjọ́ jùmàjúmà ẹ máa wọ ní gbogbo àsìkò kò sí tó kan mùsùlùmí kó lọ́wọ́ sẹ́ṣà aṣọ kan lọ́jọ́ táwọn tí kìí ṣe mùsùlùmí bá ń ṣọdún wọn àbí kó náà wá lọ ọ̀gánáìsì àkójọpọ̀ kan lọ́jọ́ táwọn tí kìí ṣe mùsùlùmí bá ń ṣọdún wọn kó máa wá kírètì awareness kan tó special nínú àsìkò gbà náà ẹlẹ́yọ̀ bójúmú la fi ń pàkíyèsí àwọn ẹni conference oríṣiríṣi kákàkiri náà tó dòdò ọ̀rọ̀ ń bà wọn lára tí wọ́n fẹ́ gbọ́ èyàn lówólọ́ èyàn lọ́kìkí èyàn ní connection èyàn rérò rẹpẹtẹ ẹ̀tàn jẹ́ ló máa <laughs>

òṣìṣẹ́ ọlọ́ọ̀bá máa ń yẹra ní pẹ̀lú tó bá ti ní ṣe pẹ̀lú kó fẹ́ forí sọ tí wọ́n sọ̀lọ́nsọ̀lá rọ́jẹ́ òkú tùbàkùn kó ní kálukú padà lọ tún síra rẹ̀ yẹ̀wò ìláhùkùn wa nílẹ̀ wa Yorùbá àwọn ẹ̀dá àwọn bá ti ẹ̀bá eh, Christmas New Year tún kọ́ kí lè New Year ti kàlẹ́ndà kan tán àmú mi bá ṣe máa rìpítì ẹ̀ fún wa lọ́dọọdún náà rí kàlẹ́ndà kan tán àmú mi Gregorian calendar kì í ṣe ń sáà níbi ẹ̀yìn sáà celebrate ọdún pa rẹ̀ kò mọ́ ń pa ẹ̀ nígbà tó kú tán gan ni wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ sí fi ọjọ́ yẹn ka déètì ọdún lẹ́yìn ikú ànábì sáà ni àdé sọ́rọ̀tì ọ̀sọ̀rọ̀ kò mọ́ kò yé sí kò fi ṣọdún káti ẹ̀ ló bá tẹ̀ tó wá ṣe àbá nínú súnà ni man qablana ilé táwọn olùmọ̀ tó wà nínú àwọn masadiru tashri' ìtọ́dẹ̀ pẹ́lá ara ìtí wọ́n ní ikhtilafu lórí ẹ̀ náà tún ni sàbá sọ pé bóyá bẹ́ẹ̀ ni tó wá tẹ̀ tó wá ni pé nínú ìlànà àwọn tí wọ́n ni àbárí pàánà bí ṣe sallallahu alaihi wasallam ṣe bó gbá aṣọ́rọ́

sọ fún christian tẹjọ ń gbé nílé àbí tẹjọ wà níbi iṣẹ́ tó bá gbé oúnjẹ wá fún ẹ sọ fún pé àwa kì í máa ń jẹrú oúnjẹ báyìí tó bá jẹ́yàwó ni wọ́n ń ṣe àbí kò mọ̀ o lè jẹ oúnjẹ wọn ṣùgbọ́n tí wọ́n bá ti fi sọ ní kí wọ́n fi ṣe ọdún kan wọ́n fi ṣe ọdún ọdún ẹ̀sìn ní o ẹ̀sìn náà lọ́dún o tó bá ti di kí wọ́n fi ṣe má kanu kòkó tó rí jẹ́ tiẹ̀ eléyẹn òkè ṣe pé ìjàkọ́lé eléyẹn torípérò orí àwọn ẹlòmí tẹ́sìn òye wọ́n ni wọ́n ṣe máa ń dájẹ̀ sílẹ̀ ní ṣùhánàlá ìjẹsìn dáńdí pé mi ò fẹ́ kò bá lànà ẹ̀sìn mímú nígbà tó fi lọ̀ mí ìtò lè jẹ́jà máa dáná lọ́kọ́ lọ fagiyọ́nú àrò wọn dọ́bẹ wọn nù fẹ́ dá wàhálà sílẹ̀ yẹn ṣùgbọ́n ló ń lọ òdẹ̀ kọjá kọ́dà kó mi gbọ́dọ̀ kí ìtorí pé mi ọlọ́run òpé lọ́dún fún mi ni mi ṣe kí ó dàbí kọ́ lọ́dí fẹ̀ látọ̀ padà nílẹ̀ ọtí pé ó dẹ̀ rí mi tí ó tó ń tí mú tó dẹ̀ kíhun a ń kíyàn ọtí ni a kíyàn ọtí ni torí dí èyí táwọn wá fátíwá ni tó wá ń fátíwá dọ̀tí ìfẹ́ fátíwá ìfẹ́ ní òkìkí ìfẹ́ gbajúmọ̀ ìfẹ́ káyé rí ní gẹ́gẹ́ bí pé wà àti ti wà ò lè ṣe rí pàwà máa jí gbogbo ẹ̀pápà wà wà láàrin méjì tó wá ń sọ bí pé tán bá gbóúnjẹ yẹn wà lè jẹ́ ọlọ́run póúnjẹ wọn náà láàdì ẹ má jẹ́ kí wọ́n sọ inú ẹ má jẹ́ kí wọ́n dẹ̀sìrú mọ́ lójú o ilahukum ilahun wahid ọba kan ṣoṣo lọ́lọ́run ọba wa o la ilaha illahu kò sọ́bà mí àfohun o kò ẹjá máa dá alẹ́ àtàrí yóò ìdó náfsà ìtàn máa ń dára rẹ̀ padà nígbàtọ́rọ̀ bá ń béèrè fún ìtàn àfi ká máa sọ ṣèbí ó yẹ kó máa yá àwọn mùsùlùmí nípìlẹ̀ wípé kí ló bí gbólóhùn lakum dinukum waliyadin ilé ìsọ́lọ̀ ń sọ nínú suratul kafirun kí ló bí súrọ̀ yẹn gan tó fi sọ̀kalẹ̀ láti bẹ̀rẹ̀ dópin kí ló bí kò sí tó bí náà kọjá pé àwọn kèfèrí tàná náà irun to n dùn wọn kèfèrí tò ní lónìí tó ń dùn wọn nínú wípé ẹ̀hẹ́n tẹ́yìn bá tẹ̀ lẹ́yìn ò ṣe àwọn kan bá wọn ṣe tó wá ń wọ́n bí kí gbogbo anájọ́ máa ṣe pọ̀ mùsùlùmí tó bá mọ́ tó ń ṣe ò ní pé ni

kí ni ẹbẹ́ dàpọ̀ ẹ̀sìn yìí náà ni tẹ́yìn bá ti ṣọdún tí ń káànà ma káwà bá yí ṣe tàànà bá ti ṣe tí wákẹ́nà wa bá wa ṣe ìròrí pé ń kú yí kọ́sìn ẹjọ́ ṣe léyà ni so èyí náà dẹ̀ gbọ́dọ̀ lọ bá wọn ṣe àbíkẹ́jẹ́ kan mọ́ lọ bá wọn ṣe yìí tàà náà fẹ́ ṣe yìí àdánwò dé bọ́pọ̀lọpọ̀ òbí lónìí ọmọ ẹgbọ́lódé kẹ́rẹ́ báyìí ó ti rọ́mọ ẹ sí disturbance ó ti lọ ju síbi kan níbo ló lọ fọ́mọ ẹ sí tó ti lọ ṣọlódé irúbó ní àwọn ọmọ ní èmì àti níbo náà wà lọ́wọ́lọ́wọ́ lónìí láwọn tán sí ní wa kí lọ jẹ́ ń bẹ̀ ẹ̀yìnlẹ̀ kóbá àwọn ẹ̀tẹ́ fún ní àárọ̀ mùjẹ́ láti kékeré ṣàkóbá fọ́jọ́ ọ̀la wọn ti ní gbogbo bí táwọn èèyàn bá ti ń gbọ́ Allah ń tẹnumọ́ pé kì í ṣe ọdún tí ọlọ́run bá recommend ọlọ́run kọ́ ló ní ká ṣe èyí tàwádẹ̀ ṣe nínú ìsìláàmù ní tọ́lọ̀n bá ní ká ṣe láfí ń tákù àwọn ní bídí àánú wa táwọn náà pẹ̀rẹ̀ àwọn ní mùsùlùmí ṣùgbọ́n tí wọ́n máa ń dá nǹkan mílẹ̀ sábàdí ń tẹ́ dálẹ̀ ìbòdólúmùlẹ̀ ti rí kò sínú kùránì wa kò sínú hadith wa ní kẹfẹ́rí fi ìrà àwọn bí ipá lè kókókó tọ́ fi ìrà àwọn kan bí wà tẹ́pà ilé ìtẹ̀ àwọn ṣìlẹ̀ torí pàwọn yẹn gbàgbàkúgbà wọ́n dàdàkúdà alẹ̀ sínú ẹ̀sìn wọ́n gbẹ̀gbẹ̀kúgbẹ̀ wọn ní Islam fi rí wọn gẹ́gẹ́ bí pé gọ́ọ̀nà tó ń bá yẹ olè tó bá ma ń kówó jẹ tó tún kọ́ àwọn olè rórá àwọn èèyàn káwà tí wọ́n gbá ṣùgbọ́n tó máa wọn òṣìṣẹ́ tó mójú tó wọn pé wọ́n wá bíṣẹ́ contract èèyàn tó ìsẹ́ẹ̀tẹ̀ káàkiri àwọn rí pé tí

sallallahu alaihi wasallam sọ fún wọn pé iṣẹ́ yìí ṣe yàwó ò ní ṣe nígbàtẹ́ náà ẹlẹ́ẹ̀ṣẹ̀ islam kẹfin tẹ́ ń ṣe lẹ̀ ìtì islam tẹ́ ń sọ ni pé ẹfin tẹ́ ń ṣe lẹ̀ pátápátá kẹwàá ṣe islam sáwọ́ ò lè dá tíwá pọ̀ mọ́ tí a lè fi tíwá lẹ̀ náà ráìtì tá fi máa ṣe tí ààdẹ̀lẹ̀ máa ṣe tíwá ká tún máa ṣe tí kẹ́ẹ̀lẹ́ ń ṣe títí wa káwá rí pẹ̀ tó ṣe ṣe yẹn náà káwá dákẹ́ ẹpa yẹn tẹ̀ pátápátá kẹwàá ṣe tọ́lọ́run ni tẹbá sọ pé ẹ̀fẹ́ pàtì yányányá ẹ̀fẹ́ máa ṣìyẹn láàbọ̀ kẹ máa ṣe Islam náà láàbọ̀ lakum wa o ọlọ́run ọba ò fàyè rẹ̀ lẹ̀ fún ọjọ́ ṣe o mùsùlùmí tó bá ń gbọ́ bó ṣe ń gbọ́ yìí tó tún sì rí main lẹ́ni tó já sí pé wọ́n náà tún recognize ọjọ́ kan ah èmọ́ sí àwọn èèyàn wọ́n tún ṣe àìsùmọ́jú wọ́n tún ṣe àìsùmọ́jú wọ́n ní 31st of December mọ́jọ́ the 1st ah níbòlà ń lọ níjọ́wọ̀ làwọn èèyàn máa tó gbọ́nà àdánwò ìdẹ̀rẹ̀ kò sí ibi tó sódó sí jù ọ̀dọ̀ àwọn tí wọ́n pẹ̀rọ wọn láwọn àfáà lọ àbẹ́ọ̀lọ́mà kójọ kó bá tún àwùjọ wa ṣe o ọlọ́run bá pè nǹkan léèwọ̀ èmi àti èèwọ̀ ní kárí nǹkan ẹlẹ́tọ̀ o nítọ́lọ́n bá ti pè lẹ́tọ̀ èèwọ̀ ní fọ́wà káwàrí nǹkan ẹlẹ́wọ̀ o èèwọ̀ ní kí mùsùlùmí kópa nínú tí kì bá ti ń ṣìlànà ẹ̀sìn gbogbo ta fẹ́ mú ká máa ṣọ́ o èyí tí kò bá ti ń ṣẹ̀tọ́ mùsùlùmí má joyè oníjẹkújẹ àwa máa ń jẹ aláṣàjẹ ni fa'arun thumma arun thumma arun shaqa'ul mar'i min ajli ta'ami orí ibun la ofun la ló dé bayan tí ẹ pé ti torí tó fẹ́ jẹ tó fẹ́ jẹ àbí ti torí òkìkí àbí torí tó fẹ́ wọ̀ tó wá torí rẹ̀ wá sórí ibú tó wá lọ